ṣé o ṣe ṣé o ṣé o ṣé o. ìgbà délé. ọwọ́ délé. Mm. Ah, iná ilé ìgbọ́dọ̀ máa dúró bá àwọn aṣọ ọmọkùnrin ṣé àwọn ọkùnrin bá máa dúró dúró dúró. bó o ní ṣe dáadáa ni. dáadáa ni o ah. mo ti wọlé lẹ́wọ̀n bọ́ gbogbo ilé rẹ̀ mo ti kì í mo lẹ́yìn gbogbo yẹn mo gbogbo ilé rẹ̀. ibi mo wá rè é <laughs> ṣé o sì kankan. wọ́n lọ́rọ̀ gẹ̀ tí mo fẹ́ bọ̀ fún ọ gidi sí mi lọ tí ó sì yọ owó tí ó jọ sí aláǹfààní. <laughs> mo jẹ́rìí ẹ ọ̀yá mm. mo gbọ́ ń gbowó kan láyé ní ìsìn máa ní kémi náà yá ló gbà mm. kí n fi dókòwò wọn ọmọ ọrùn òun ṣe tòun wáyé ti dáa fún mi ti dáa fún ọ. ó ti dáa fún àwa méjèèjì náà. àbí ìdájọ́ rẹ̀ sí. ẹ kí wàá ní tèmi bẹ́ẹ̀ nínú gbogbo owó tó fẹ́ yá. wọ́n á ní kí ni ọmọ ń dùn wá. rọ́ọ̀nù. ìní ẹnì kankan tó lè sọ ìlú lè ṣe lè àìmọ yóò dùn tá a ti ṣe dùn káàkiri. èlò lówó tó fẹ́ yá. one million péré ni. gómìnà ló pín péré gómìnà ló pín bí ten naira one one million. jọ jọ jọ business wo ló fẹ́ máa fi one million. mo ló ń ta àdó ń ta million tàgbàdo ń ta. àgbà mélòó. one point four million tàgbàdo ń ta. báwọn yóò mọ ra lọ́wọ́ mi. sórí bí mo ṣe di ojú kí n tó là tó bá pẹ́ kó tó parẹ́ tó bá pẹ́ kó tó parẹ́. báyìí lórí àbúrò lè sí òdò mi. èyí lè sí sí. èyí lómi tí mo bá sọ̀rọ̀. wẹ́lómi wẹ́lómi alákòbá yóò fi one million dókòwò àgbàdo lẹ́gbẹ̀ẹ́ lé one million àgbàdo lẹ́gbẹ̀ẹ́ lé. èmi àzọ́dún ọmọ màá wọ́n dúró kiri ìkànnì